الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الواحد والثلاثين الذي رواه بسنده عن ابن عمر يقول بكاء الوالدين من العقوق والكبائر إبواي الإمام البخاري أبوا باو ناري تتجد عبد الله بن عمر رضي الله عنهما قالوا الصيفي ẹkún أو òbí ó ń bẹ nínú ṣíṣe àwọn òbí àìgbọ́rọ̀ sáwọn òbí lẹ́nu àti pé ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni. àdéhùn yìí ó wá mawqufan bó tilẹ̀ jẹ́ pé irú rẹ̀ kò sí nínú nǹkan tí Ibn Umar ká sọ láì jẹ́ pọ́ gbọ́rú rẹ̀ lọ́dọ̀ sallallahu alayhi wa sallam so kò sí nínú nǹkan tí anabi sallallahu alayhi wa àti ibn umar lè sọ láì jẹ́ pọ́ gbọ́ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ìgbà wáyé ò fẹsẹ̀ rinlẹ̀ ìgbà wáyé kò fẹsẹ̀ rinlẹ̀ so nǹkan tí ó wá nínú rẹ̀. so a nídìí láti sọ̀rọ̀ nípa rẹ̀ lọ títí nítorí pé kò fẹsẹ̀ rinlẹ̀ nǹkan tó sì jọ bẹ́ẹ̀ náà ti wá tóun fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n nǹkan tó ń gbà lérò pẹ̀lú bùkà olùwàlídẹ́yìn kìí ṣe pé ohunkóhun ó lè mú kí òbí méjèèjì ó sunkún ó túmọ̀ sí pé ọmọ aláìgbọràn ni ó sì ti dá. Da ẹ̀ṣẹ̀ pé kò gbọ́ràn sáwọn òbí rẹ̀ lẹ́nu ó sì ti ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kò túmọ̀ síbẹ̀ so nǹkan tí ń túmọ̀ sí ni pé bùkà olùwàlídẹ́yìn dídẹ́kun pa àwọn òbí méjèèjì pípa àwọn òbí méjèèjì lẹ́kùn bùkà bìmọ̀ọ́nà ìbìkà ìdẹ́kun pa ìdẹ́kun pani ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀kún yẹn ni kí tọ́mọ bá dẹ́kun ní sábàbí tóbi rẹ̀ bàbá àbóbi rẹ̀ màmá tí wọ́n fi wá ń sunkún tó nǹkan tó sì yẹn ó ti já sí pé ọjọ́ ọmọ tí kò gbọ́rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu ó sì ti ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bó tilẹ̀ jẹ́ pé kò fẹsẹ̀ rinlẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe láyé yàbí jẹ́ pé ẹ̀dẹ́kùn pa bàbá yín ẹ̀dẹ́kùn pa bàbá yín ẹ̀dẹ́kùn pa ìyá yín ǹjẹ́ ṣe ń tọ́da o kì í ṣe ń tọ́da pàápàá jùlọ tó bá jẹ́ wípé nǹkan tó ṣe yẹn tó fi dẹ́kùn kò bí rẹ̀ kì í ṣe pé òun tẹ̀lé tọ́lọ̀ àbó ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam àbọ̀pọ̀ láti tẹ̀lé ṣètọ́n ìní ń pa àwọn òbí rẹ lẹ́kún èsì látàrí kó ń tẹ̀lé tó náà ń tẹ̀lé tànàbí ọkọ̀ láti tẹ̀lé ti ṣẹ̀tọ́ nípa àwọn òbí lẹ́kún á nítorí ọ̀dà àwọn tó wá kí torí kó tẹ̀lé tó náà torí kó ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam torí kó ọkọ̀ láti tẹ̀lé ti ṣẹ̀tọ́ lòbí bá ń sunkún kò sí nǹkan tó burú wípé tí wọ́n bá fẹ́ sunkún yẹn kún ó sun wọ́n sì wá àgbà kún ó gbé síwájú wíkẹ́ ńgbà tí omi ẹkún bá kún agbọ̀n àwọn dàkẹ́ ẹkún sùn nítorí la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq àyè òsì láti gbọ́rọ̀ sẹ́nìkan lẹ́nu ní ìgbọ́rọ̀ síni lẹ́nu tó túmọ̀ sí pé èèyàn ń sẹ́lọ̀ sọ ìdí nìyí tó fi jẹ́ pé o gbọ́dọ̀ ṣe o gbọ́dọ̀ dẹ́kun pa òbí rẹ̀ lọ́nà tó ṣe pé kò ní í ṣe pẹ̀lú pé ńṣe ni wọ́n ń sunkún torí pé wọ́n ń ṣe tọ́lọ́run ṣe tànábì àwọn òṣìfẹ́ kò ṣe tọ́lọ́run ọ̀fẹ́ kò ṣe tànábì. lọ́nà tí òtún ní ní í ṣe pẹ̀lú pọ̀ ọkọ̀ láti tẹ̀lé ti ṣẹ̀tán àwọn sì ń fẹ́ kọ́ tẹ̀lé ti ṣẹ̀tán. torí wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm fala tuti'hum ẹ ní nǹkan tí wọn ò ní mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ́ wá sọ wọn náà di aláwo olóòṣà olóògùn olóró abọ́rẹ̀ ọlọ́run lọ gbọ́dọ̀ gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọ́n bá sunkún kún sunkún kún sun àsunyó kún sun àsun dákẹ́ kún sun dọ́jọ́ kú wọn bẹ́ẹ̀ bá ṣe rí sọ abẹ́ wọ́n sọ fún pé ìyá rẹ̀ ń sa rẹ̀. ó sì fẹ́ rí ọmọ yìí sòsò abẹ́ yìí bá yọjú síyà irú ẹ̀ náà tó ṣẹlẹ̀ sí Sa'd ibn Abi Waqqas wẹ́n bó ti wá nú àdìsí alákọ̀ọ́kọ́ nínú adabul mufradi ah ọba sì yọjú síyà yaba ni ẹni tó ṣẹlẹ̀ náà ni pé ìwọ gángan làárẹ̀ ti ń sìn ọ̀nà wo mo fi ṣe yín láàrin màmá ẹ̀sìn tó lọ́ọ̀lọ́gba yín náà bọ́ọ̀ bá ti fílẹ̀ wọ́n gbádùn sàbíyàn á ní wọ́ọ̀ màmá mo ti àti bí nǹkan gidi ní sẹ́yìn tó bá ti pé ọgọ́rùn-ún ẹ̀mí ní bá ń bẹ lára yín táwọn ẹ̀mí yẹn wá ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹjẹ́ ó yẹ yín pé yìí nífẹ̀ẹ́sì mi sílẹ̀ o tẹ́mi yẹn jáde tán ìyá yàrá atara lórí pé gbogbo tákìtì àti gbogbo dírámà kò sí kánú rẹ̀ jọ wọ̀k ìyá mọ̀ wọn rẹ̀ ni so àmọ́ tó bá yẹ pé àwọn òbí rẹ̀ yẹn ebi ló ń pa wọn wọn bùkátà kẹ́nìkan fún wa lówó tí wọ́n fi jẹun wọ́n sì lówó tó lè fún wa wọ́n á kọ̀ láti fún wa bàbá wa ń sunkún màmá ń sunkún irú ayé èwo ni ọmọ abí ó sì rí pé bí ń pa ni ó sì má lè sàánú òbí rẹ̀ kó má lè kú kún kú à eléyìí ọmọ àdánwò ni òkọ́ lọ́ọ́ má fún wa rú ẹ̀ àfi kó jẹ́ pé òbí yìí àárẹ̀ ń ṣe wọ́n wọ́n bùkátà àmójútó àti ìtọ́jú wọ́n tẹ̀ gbé wọn lọ ilé ìtọ́jú aláàárẹ̀ ọmọ sì ní agbára àti síbẹ̀ ó lówó tó lè ná tí ó fi tọ́jú òbí rẹ̀ ó ní tí bàbá ọba kú ni kàn kú tí màmá ọba kú ni kàn kú òun ní àsìkò kan àbówó kan tó máa tó lè máa fi ráre nítorí bàbá kan tó ti tó kú tí ò ẹni tó mọ̀nà ọ̀run tí ò lọ subhanallah òbí wa ń sunkún torí eléyìí kéèyàn pọ̀ bí lẹ́kún torí irú àwọn nǹkan báyìí nítorí dájú náà ni kéèyàn pọ̀wé sọ́ràn ọ̀ràn láyé ọ̀ràn lẹ́lùkìyàmù torí kíyèsí ọ̀la àti tí ká kí èsì ọ̀la àdìsí ò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n tó máa rẹ̀ ṣe déédéé àṣírí ńtọ́jọ́ bẹ́ẹ̀ náà nínú tó ti ṣíwájú ẹgbẹ́ wa tó tẹ̀lé léyìí alimami al-Bukhari rahimahullah ọgbà wa gbọ́ náà rẹ̀ títí dọ́dọ̀ Abu Hurayra radiyallahu anhu yaqul qala an-nabiy sallallahu alayhi wa alihi wa sallam ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالدين على ولدهما إيواي الإمام الترمذي أبي جادية ابن ماجة الإمام أحمد نين مسند رأوسي جادي تتوفي يعني الألباني أني حديث حسن حديثي أقوى من قتي ó lágbára sínú ó sì yẹ ká ṣàkíyèsí rẹ̀ wọ́n ní tẹ̀lẹ́ẹ̀tù dàwà àwọn àdúrà mẹ́ta kan wà mustajabatun lahun tó ṣe pé gbígbà làá máa gbà wọ́n wọlé gbígbà lọ́lọ́run máa gbà wọ́n la shakka fihin kò sí tàbí tàbí nípa gbígbà wọn wọ́n gbà náà ni wọ́n fẹ́ náà ni so ìwọ sí ládùá ọlọ́run bó ti gbà iyèméjì ò wá sí nípa gbígbà rẹ̀ ìwọ làwọn àdúrà náà alákọ̀ọ́kọ́ ni da'watul maghlub òun náà ni àdúrà ẹni tá a sàbò sísí ẹni tá a sísí yé sàdúrà ni oṣù àdúrà kọ́ bàjẹ́ àdúrà kọ́ dáa làá máa ń pè ládùúà lédè yorùbá àdúrà kọ́ bàjẹ́ èpè ni wọ́n máa pè ṣùgbọ́n àdúrà lọ́nà tí wọ́n bá tọrọ pé kọ́ da wọ́n sọ pé ọ̀sàdúà da'awta li kada da'awta bi kada wọ́n sọ pé ọ̀sàdúà àmọ́ da'awta ala kada wọ́n sọ pé ọ̀sẹ̀pè àlẹ́ tó bá ti dé sára àdúrà ó ti túmọ̀ sí pé òun ṣàdúrà léèyàn lórí kíkọ́ bàjẹ́ èpè ni wọ́n ń pè lẹ́yìn ṣùgbọ́n lédè lárúbáwá ẹ rí i pé gbogbo ẹ̀ dáhàwá náà ni wọ́n ń pè dùá náà ni wọ́n ń pè àmọ́ wọ́n fi àwọn nǹkan kan sí tẹ́ máa pé ṣépè ni àbádùá tó bá ṣàdúà wọ́n ní dàáwùtù bí kẹ́dà dàáwùtù lè kẹ́dà tó bá ṣe pé da'awtu so kadha tó da'watul mazlum ẹni tó ṣàbòsí sí kì í ṣàdúà èpè èpè ẹni tó ṣàbòsí sí yọ gbà nàní. àbòsí náà ni kéèyàn gbà ìná fojò kó gbójò fáìnà ká mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ká fi dùn ká wá mú nǹkan tó jẹ́ tẹnìkan ká lómi òní wọ́n pè lábòsí ọlọ́run bá ṣe àbòsí ṣíṣe léèwọ̀ nínú hadith al-Qudsi ọlọ́ni yá ibadi inni harramtu dhulma ala nafsi wa ja'altuhu baynakum muharrama fala tadhalamu ẹ̀yin arú mi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe léèwọ̀ láàrin tìyín náà ẹ mẹ́sẹ̀ máa ṣàbòsí síra yín torí rẹ̀ az-zulm kabiratun min al-kaba'ir ńlá eléyìí tó sì jẹ́ ọ̀ràn yẹn fún gbogbo ẹni bá nílò aka ìkókó jìnà sí nítorí pé àbòsí kìí sèso rí àbòsí kìí sèso rí àti pé àbòsí tẹ rí yẹn ọlọ́run ẹlẹ́dàá wa kò ní fi ẹni tó bá ṣàbòsí sílẹ̀ sínú gbádùn kò ní fi sílẹ̀ nínú bọ́bá ti fi fẹ́ yọ bá ìpọ́njú pàdé títí déjọ́ gbẹ̀ndàlùkìyàmù torí ẹ̀ lọ́dí ìtàn náà fi sallallahu alaihi wa sallam الظلم ظلمات يوم القيامة àbòsí ṣíṣe òkùnkùn lórí òkùnkùn lórí òkùnkùn ni ọjà sí fẹ́ni tí ń ṣe tó bá di dọgbìn dàgbìyà ọlọ́nkọ́ sànù wa tọ́ torí de lé kí ni tọ́fẹ́ gbà nídìí àbòsí láyé ń bì wá fi tẹ́ nítorí pé àpọ́nlé tó lè bá alábòsí ọwọ́ gbà díẹ̀ náà ni àbùkù tí ó bá títí láéláé ni àbùkù tí ó bá alábòsí títí láéláé ni tó àpọ́nlé tí ó bá àwọn àpọ́nlé díẹ̀ yun títí táwọn èèyàn fi ọwọ́ ọ̀gbà táwọn èèyàn bá fi mọ̀ pábòsí lò sí àmọ́ tó bá ti mọ̀ pábòsí lò sí àbá wàá tẹ́tí wàá fàtẹ́tẹ́ dì kótó di kí wọ́n mọ̀ pálábòsí ni ọ́ wọ́n lè máa pọ́n ọ wọ́n lè máa yí ọ sí ẹgbẹ́ yorùbá náà sọ pé ọdẹ afífìlà péré ọjọ́ kan ṣoṣo náà máa ní ìyìmà lẹ́yìn rẹ̀ ní wàá sọ pé àtọ́dà lónìí tí la ló tún fi pẹ́ẹ́rín ẹ̀sọ́ mi àti gbọ́ àti gbọ́yàn àti gbọ́ so eléyìí náà ni ìtumọ̀ pé tí wọn náà bá já lábòsí ìgbà díẹ̀ iná ló fi lè rápọ̀nlé káwọn èèyàn tó dọ̀ ọ̀mọ̀ tí èèyàn bá ń sọ lórí orílẹ̀-èdè tó bá jẹ́ alábòsí tí èèyàn bá jẹ́ gọ́vnọ̀ tó jẹ́ alábòsí chairman local government ọjà alábòsí ọba àlú baálé abúlé ọjà alábòsí olórí iléeṣẹ́ ọjà alábòsí àwọn èèyàn kan ọ lè bàjẹ́ nígbà tó bá kọ́ dé gbogbo àwọn àpò yìí wọ́n fẹ́ fa ojú rẹ̀ mára wípé torí mùdùnmùdùn eléyìí tí máa bẹ téèyàn á máa rí gbọ́wọ́ àwọn tó bá di àwọn àpò yẹn mú tó bá tẹ̀wọ́ náà lọ́kọ́ ọmọ bá àwọn wọ́n sì máa pọ́n ọlé wọ́n máa yẹ ọ sí títí tásìrí ìwà rẹ̀ òfìtú orí àpọ́nlé náà lọ́wọ́ àti wọn kọ́ ah mr president ah mr governor oh ah, mr chair the chair àbíyèsí o àkíyèsí o tọ́ba ti yọ gbogbo yẹn á máa pariwo títí tí wọ́n fi mọ̀ ọ́ lálábòsí ní kíá tọ́ba ti mọ̀ ọ́ lálábòsí wa gbogbo ènìyàn náà kí wọ́n á ṣe president wọ́n wá gbé ẹnu ẹ̀ tó máa fọ ìdí ẹ̀ tani kọjá tó tọ́tẹ́ tani kọjá tó ń pariwo tí baba alábòsí burúkú tí ò ní dáa fún subhanallah torí ẹ àbòsí ọ̀pọ̀ yàn lè ẹni tí ò bá ti dọ ọmọ pálábòsí ni ọlọ́lẹ̀ níyì lọ́dọ̀ rẹ̀ kódà tó bá fẹ́ nu léyìn ẹ lọ́mọ tó pọ̀ àwọn ọmọ gbọ́mọ sọ́ọ̀dì yìí àwọn ọmọ bá ti rí pé fẹ́rẹ̀ nìkan ju ẹnìkan lọ ẹ ń ṣe ń hàn kọ pamá ẹ dáràn kọ́lá tó ma kọ́lá yá ah, yá kọjá lọ sọ́dọ̀ bàbá bàbá o <laughs> bàbá tó bí la bàbá o dákun lọ́pàá tẹ̀ tó kọjá lómi lóní àpò lọ́kọ̀ bá dà bàbá tó jẹ́ pálábòsì ni wọn bàbá tẹ́ bẹ́ẹ̀ náà ni tìrákéyàwó púpọ̀ lẹ́ bá ní tẹ̀wá jálábòsì àwọn kọ́ ọ́ máa ṣe tàhájùdù lórí yín ṣépè fún yín wọ́n lọ́n bọ́ bá fẹ́ kálẹ̀ tètè kálẹ̀ olórí ibú lélẹ̀ <laughs> látàrí àbòsí rẹ̀ so nísìnyí ẹ níyàwó méjì ìyàwó kọ̀ọ̀kan wa ó bí máa ń gbọ́ ọmọ lọ́wọ́ èyí wá jẹ́ bàbá alábòsí ọ̀kan bí ọkùnrin ọ̀kan bí obìnrin ẹ máa wà àbòsí o bá a ti dẹ́rù lábọ́ ọmọ ọmọ lóbìnrin ọmọ lọkùnrin àmẹ́yìn náà níyìn ọkùnrin náà lè máa fẹ́ ìjà bí ọkùnrin gbogbo gbà ẹ mà ní ẹ gbọ́ ọmọ wa ni ẹ gbọ́ <laughs> ẹ wa ni ẹ wa ni ìyá bí ọkùnrin ẹ bí máa ṣe nulẹ̀ yọ ọmọ ti ti pa wà láti bẹ́ẹ̀ mbẹ ẹ mọ̀ ń gbé bọ́ mọ̀ ẹ má bínú mọ̀ ń fọ́ bọ́ ni o ok èyí tí òun wá obìnrin gan ṣé ká gbé ẹ tó ń àti wà ẹ dájú kó wọn bàbá alábòsí kọ èyí tó bí obìnrin yóò máa tọrọ gan lọ́sàn àti lóru pé wọ́n náà bọ́ bá tètè kánlẹ̀ kánlẹ̀ síbi mo fúnra mi lóbìnrin ebi ń tọ́lọ̀ fún mi ni mo gbà so ẹ wò bá bó ti ṣe máa ń ṣèyàn akramakumullah ẹni tó bá fẹ́ sáyé rí yóò dòdọ̀gba ẹ má sábòsí torí pé ìṣèdọ́gba lọ́lọ́run fi gbé sámà àtìlẹ̀ dúró sẹ́yìn náà bá ti dúró dọ́gba wọ́n lè máa bà yín jẹ́ lẹ́yìn o wọ́n lè máa sọ̀rọ̀ yín láì dáa o àmọ́ wọn òbí bàbá ńlá kú ẹnìkan dáa tí ó láyà wá kò yín lójú wípé alábòsí ni ẹ dákun bó mo ti ṣàbòsí ẹ ṣàlàyé fún mi aláìdáni bó mo ti ṣàìdá ẹ ṣàlàyé fún mi gbàdúrà ọtí lẹbọ lẹrù kí lẹrù fẹ́ máa bọ sí ẹni sẹńkì ètùfù ní kí ìsẹkùlẹ tẹwàá arábòsí Ọlọ́run ṣe lè wọ kò bá jẹ́ kí bàbá lọ ṣàbòsí sọ́mọ rẹ̀ èèwọ̀ ni ọ̀gá ló ṣàbòsí sọ́mọ ẹsẹ̀ rẹ̀ èèwọ̀ ni mu'allim ló ṣàbòsí sọ́mọ ẹkẹ́ rẹ̀ èèwọ̀ ni. o gbọ́dọ̀ ti torí pé ojú lọ lónìí wọ́n bẹ wájú rẹ̀ kọ́ ṣàbòsí sí àbòsí náà ni wọ́n fún ọlọ́run ṣe àbòsí ṣiṣẹ́ léèwọ̀ kódà kó ṣe pé káfìrì ẹni ọ̀rọ̀ jọ dà wá pọ̀ ẹ gbọ́dọ̀ ṣàbòsí sí ọlọ́ni wala yajrimannakum شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى أما أنت تقولي كم بينو أوين ما ينتظر كم أجا كافر ما ينتظر كم أجا تاني kẹ wá sì torí rẹ má ṣe déédéé nígbà tọ́rọ̀ bá ọlọ ó ti sábàbí tọ́pọ̀lọpọ̀ fi gba islam ìgbà tí ẹjọ́ pa Ali ibn Abi Talib radiyallahu anhu tọ́pápọ̀ pẹ̀lú ẹnìkan nínú àwọn ahlu dhimma ahlu dhimma yahudi àbí nasara onítìyìn ló jí ẹ̀wù ogun Ali ló jí mú so ìgbà tí Ali tó gba ẹ̀wù ogun rẹ̀ padà ọwọ́ gbé àlè ó gbé lọ síwájú ilé ẹjọ́ tó Shuraish al-Qadi àlè lọ́yà ńlọ́yà àlè àlè lọ́yà Shuraish ládájọ́ ọjọ́ Shuraish ni wọ́n ń sọ àgbẹ̀jọ́ lọ so nígbà tí wọ́n jókòó ó ní láti gbé kálukú sórí àga oríṣi kan náà ẹnìkan ò sì súnmọ́ ibi tí adájọ́ jókòó sí ju ẹnìkejì lọ. so kò sì má pé Ali ibn Abi Talib torí kò ní khalifa kò má pé wọ khalifa ẹ̀yin náà sọ tẹnu yín baba Hasan ẹjẹ agbọ́ sí yín náà yẹn ti lákọ mọ́ ẹni tó pè lẹ́jọ́ lórí tí èsè mùsùlùmí bẹ́ẹ̀ náà ni wọ́n lákọ mọ́ náà lórí torí pé ní iwájú ilé ẹjọ́ lẹ́wà tọ́ gbàtẹ́ wọn ya ẹni tó jẹ́ káfíìrì tó gbé lọ sílẹ̀ ẹjọ́ ńlẹ́nu gbàtà tó rojọ́ bẹ́ẹ̀ ṣe rojọ́ sí àti pé ọwọ́ káfíìrì yẹn ní nǹkan ogun yẹn wà nìyí àlíì ló fẹ́ gbà kó lọ́wọ́ rẹ̀ àlíì ló pè lẹ́jọ́ àlíì ló fẹ́ gbà kó lọ́wọ́ rẹ̀ ó yà lẹ́nu pé ìwọ ni kàlífà ò lè lu agbára kó fi gbà padà kóòtù ló tún gbé mi lọ so torí pé lábẹ́ òfin ọlọ́run ẹni tí nǹkan tẹ̀ ń jà sí tó wà lọ́wọ́ rẹ̀ so òun ni agbọ́n rẹ̀ lágbára jù afẹ́ wa gbà kó lọ́wọ́ rẹ̀ alẹ́rì tó lágbára ju tiẹ̀ lọ láti gbà kó lọ́wọ́ rẹ̀ ìgbà tí àlẹ́ ìrojọ́ eléyìí náà sì rojọ́ tiẹ̀ bádájọ́ ṣe wo sàkún ọ̀rọ̀ tí èkíní kejì rò ó gbàrí fún ẹni tí nǹkan àjà yẹn wà lọ́wọ́ rẹ̀ fóun lónìí ọwọ́ ayà lẹ́nu pé islam yìí mà ti dà pọ̀ jù káfíìrì sì lòun islam yìí ti dà pọ̀ jù ohun ló le fa abẹ́rẹ́ nǹkan òun <laughs> lálábòsí àmọ́ pẹ̀lú pé ìgbà tí àlíyò rẹ̀ lẹ́rìí mú wa so wọ́n ní ìgbà tí nǹkan yẹn ti jẹ́ pọ́wọ́ tó ń lọ́wà òun náà ló ní ó ní ẹ dákun kí ni wọ́n máa wí tí wọ́n máa fi ti mùsùlùmí kọ́ọ̀tù ló ti gba islam ó ní nǹkan ogun yìí kìí ṣe tó ti àlì ni <laughs> subhanallah torí ìṣèdọ́gba ó ti sábà bí táwọn èèyàn ti gba islam àbòsí kódà yóò lé mùsùlùmí gan kúrò ní islam yóò lé mùsùlùmí gan kúrò ní islam bí kọjá pé nísìnyí ẹnìkan. ọgbà ìyàwó ẹ̀ nìkan wọn agbẹjọ́ lọ sọ́dọ̀ bàbá lè máa mú so sẹmọ pé tí ìbáyé pé wọn náà bá gbádùn ẹnìkan gbá ìyàwó tiẹ̀ so ọkàn ìgbẹ́jọ́ lọ fún olè máa ń tọ́sẹ̀lẹ̀ àmọ́ òní gbẹ́jọ́ lọ fún olè bá àbí kíyàwó padà lè rẹ nígbà tí èsì pọ̀ gbádùn wọn agbẹjọ́ lọ sọ́dọ̀ bàbá lè máa mú bàbá lè máa mú ìlú yẹn wọn sọ pé. Hmm. nítorí wà ń bẹ̀ ni pé ìwọ náà ti si lásọ wò tójú nù <laughs> ẹni tó sà ìdá ẹ̀kọ́ ẹ bá ìdá ló sè á sọ pé o ti si wò tójú àìsí wò ọwọ́ ara ń ti pé kó jẹ kókó kẹlòmí ò rí gbà sẹ́yìn kó yọ sọ pé bàbá lè máa ni ni ó ní bàbá lè bàbá bó ah, bá yẹ kó báyìí ní ìsìláàmù rí òun ṣe ìsìláàmù so nítorí ẹ àbòsí kò dáa ìṣedọ́gba ń ló dáa ẹni tẹ bá ń ṣàbòsí sí ọ kò bá jẹ káfíìrì tó bá fi lè ṣépè fún yín yọ gbà náà ànádi ni ọ̀kan nínú àdúrà tí máa gbà ní tí èta sí kò síyèméjì mẹ bó bá sì ṣe béèrè. bẹ́ẹ̀ náà ni ọgbà o ike wọ lọ fún àbòsí tí aláníyàn ṣe fún jẹ́ kí gbèsè ayé rẹ̀ kó rúrú rárá kó rárá rúrú kí ọ̀kan má ba kan lọ́wọ́ rẹ̀ kí àgbákò bí odó àìrójú bí ọlọ àràgbà mú ìyà tí ń jẹ táyà mọ́tò kó fi lé rẹ̀ ṣe bùjókòó ẹ lèyàn báyà àbí ọba yẹ tó kí á lọ sí àbòsí náà ni. so torí ẹ anábì ni kò ní sáláì gbà kódà kò sí káfíìrì ló ṣépè fún torí pọ̀ sàbòsí sí torí báyà lómi ọkàn wọn máa balẹ̀ tó bá jẹ́ pé káfíìrì wọn fẹ́ sàbòsí náà nígbà tó ṣe mùsùlùmí ṣé ọlọ́run lọ́dọ̀ náà ọlọ́run lọ́dà sọ alákọ̀ọ́kọ́ nù nínú àdéhùn mi anábì sallallahu alaihi wasallam wattaqi da'watal mazlum فإنه ليس بينها وبين الله حجاب bẹ̀rù èpè ẹni tó ọba sábò ṣíṣe o torí gàgà kùn sí tí ó di lọ́nà dọ́dọ̀ lọ ẹlòmíì nísìnyìí ayé rẹ ti dàrú yóò máa pé ta ló ń ṣẹ̀ ejò lọ́wọ́ núni àwọn èèyàn ní sàsùn wọn lọ sàfira rẹ̀ torí nísìnyìí tó sàbò ṣíṣe yàn òun sì bẹ́ lọ bí ni kọ́ lọ́wọ́ bò ń ṣe fún ọ ó ti ó ti tẹ̀lé bẹ́ẹ̀ lọ́n pé gbogbo àwọn wàhálà kọ́ rárá rúrú kọ́ mọ́ rárá rúrú ó ti pọ̀ jù wọ́n náà mẹ́jẹ orí tọ̀tọ̀ mọ́ <laughs> títí ó sì máa gbọ́n ẹ mọ̀ pé kò síbi tó ní lọ láyé so àti kí ìtọ́ gbẹ̀yìn kí wọ́n lọ bí tó ti tọ̀ kó rí tọ̀tọ̀ gan orí ńlá ní jọ́nà lọ́mọ̀ ọwọ́ apá sí sọ́jírì ọpá sí sọ́jírì ọpá sí kínní gbogbo ìtọ̀ wá náà wọ́n ní wọ́n bẹ́kùn rẹ wọ́n ṣe kí ni ìtòtún jáde so torí di eléyìí kéèyàn ṣọ́ra fábòsì àbòsí ọ̀dà nínú àdìsí mi ọlọ́run ẹlẹ́dàá wa yóò máa sọ fún ìpè ẹni tẹ́ ẹ bá ṣàbòsí sí pé la ansurannaka walau ba'da hin máa ràn ọ́ lọ kọ́dà kọ́ pẹ́ máa ràn ìwé ìpè yìí lọ́wọ́ náà ní kò bá ẹlẹ́ẹ̀kejì da'watul musafir àdúrà tó nílé àdúrà sí nítorí pé ìrìn àjò tẹ rí yẹn kẹtọ àtúnmínà làdà ìyá ni egége kan ni nínú yà tẹ bá gbéra láti fi tẹ́lẹ̀ ń lo èkó bí o ti ṣe jìnnà pọ̀ èèyàn mọ̀la èèyàn mọ̀la kódà kọ́ má lápẹ́ wákàtí mẹ́ta àti dẹ́kọ̀ èèyàn mọ̀la báwo á ní tí odò bá wà. tẹ́gbẹ́ ńjọ́ mi láti bí seven up sí bẹ́gà ẹ lè ṣe six seven up tẹ́ni sì dé bẹ́gà torí ọ̀dọ̀ nísìsiyìí tó bá ní ẹjẹ́ ń padà á lé mi lọ́mọ́ ó kì í gbogbo wákàtí tó wéṣì tó bá ní ká fẹ ìyá gidi onírìn àjò báwo àrìntàbá la gbéra láti bì à ń lọ mùngúnú láti bì à ń lọ jọ́ọ̀sì láti bì à ń lọ kánù ìyá gidi ni ìyá gidi ni àwọn ẹrú ọlọ́run kan sì wà tó ṣe pé àwọn ọmọ cross the borders nínú mọ́tò lórí ràkúnmí ìrìn ẹsẹ̀ lórí pé àwọn náà wá bí ó ṣe dáa. ẹni tí ó wà nínú ìrìn àjò yẹn wọn láwọn náà ń bẹ lára àwọn ẹni tí ọkàn wọn ti rọ yẹn ni pé ọkàn wọn ṣetán láti ṣètò Ọlọ́run ní kíákíá yàtọ̀ sí ìwọ́tọ̀ kankan tó ń jẹun tó wù yóò tètè ráyè wọnú ọkàn tiwọn yàtọ̀ sí ìwọ pé ló ń ṣe nù gbòòrò ò kan tó ń lọ ẹ onírìn ní ìsìn inú tí ọkọ̀ bá ń lọ tó ń tipa ayé tó ti da ayé mọ́tò ayé da ayé bàálù gbogbo ẹ̀ wo ló fìyàn lọ́kàn balẹ̀ bàálù gan-an ni wọ́n sọ pé ó fìyàn lọ́kàn balẹ̀ jù tí yẹn bá ń travel ẹgbọ́n tí wọ́n ló fìyàn lọ́kàn balẹ̀ jù o a wà lórí gbogbo nǹkan lókè lókè lókè lókè pẹ́pẹ́ tó bá jábọ́ báyìí orí lè lọ lọ́tọ̀ kẹsì ọ̀lọ́ lọ́tọ̀ tàbá wà wà lọ mọ́tò mọ́tò bá fẹ́ lọ́rí mọ́tò bá fẹ́ wọ kọ́nà tí mọ́tò bá rí kótó tó fẹ́ yẹ lórí gbogbo èèyàn wọ́n ti ká mi òkè so ìrìn àjò yẹn nítorí pé àwọn èèyàn máa ń súnmọ́ lọ́njù lórí ìrìn àjò nítorí ìbẹ̀rù tí wọ́n bá fi lè ṣàdúà lórí ìrìn àjò ọlọ́run gbà náà wọlọ́n bùkátà wa pọ̀ láyé jà fi àti gbọ́ bùkátà rẹ̀ yẹn sórí ìrìn àjò rẹ̀ nígbà tó bá wà lórí ìrìn àjò máa ṣàdúrà èsì pé máa gbọ́ fújì bí bàbá mọ́tò sùúrù bàbá wà ní ọba àgbẹ̀ sí ẹgbọ́rọ̀ fa àdéhùn ìwọ tán sọ fún ọ pé àdúrà rí ọ gbà ní kọ́ndíṣẹ̀ tó wà yìí yóò á jẹ pé rẹgbẹ là ń tún fi sè ẹlòmíì lórí ìrìn àjò yẹn ní ó tún máa mutí nínú bàálù. lórí ìrìn àjò yẹn ni wọ́n tún máa wò wò nínú bàálù tó túmọ̀ sí pé ọmọ èèyàn ọmọ wa rẹ̀ ọmọ èèyàn sì méwu ilé ìtọrọ kiriká rẹ̀ ara àǹfààní ìmánì táyì bá ní ìmánì ẹni bùkátà tó pọ̀ lórí ara yín ẹni lórí ìyàwó yín ẹni lórí àwọn òbí yín so gbogbo eléyìí ẹ má fi à ń gbọ́ gbọ́kúgbọ́ à ń wéwèé kówè à ń ṣòfófó tí ò ní láárí ẹ fi gba opportunity yẹn jẹ àdúrà tẹ bá ṣe lórí ìrìn àjò yẹn yọ gbà yẹn torí ẹ làwọn sọ yìí pé ètò wa nù hadith Abu Hurairah radiyallahu anhu nínú Sahih Muslim wọn Ànábì sallallahu sọ nípa ọkùnrin kan tó máa ń rìnrìn àjò pẹ́ tí màá bẹ lọ́n pé ya Rabbi ya Rabbi wa mat'amuhu haram wa malbasuhu wa mashrabuhu haram wa malbasuhu haram wa ghudhiya bil haram fa anna yustajabu lahu wọ́n lọ́rọ̀ rẹ̀ sórí ẹ̀rọ nítorí pé gbogbo àwọn sábàbí tí máa jẹ́ ká dùn ọgbà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wà lára àṣà àṣà àgọ̀bàrà. irun orí rẹ̀ wúrowúro ni kò ya. yéésẹ nítorí pé ọfẹ ọfẹ máa yọ ọyọ ọbụ. o àmọ́ ìrìn àjò tó wà kò fún láǹfààní rẹ eruku ló kún ara rẹ̀ yéésẹ pé ń sórí o torí ìrìn àjò ń forí la inú pápá ńlọbi ìyẹn ni pé tí èèyàn bá wà báwọn ìtẹríba ọ yóò lè máa yẹmúdu yẹdẹ yìí lè sẹmà sábàbí mi tunu ọgbọwọ sókè ńgbà tí ń bẹ lọ àṣírí nínú hadith eléyìí tí mamu Nasa'i àtàwọn míì gbé jáde ike inna rabbakum hayyun karim wa innahu la yastahyi an yarfa'a ilayhi 'abduhu yadayhi thumma yarudduhuma sifra olúwa ẹlẹ́dàá yìí onítìjú ọlọ́rẹ́ ni ojú àti máa ti ọlọ́run pé kẹrú gbọ́wọ́ sókè tọrọ nǹkan kan kó wá dá padà lófo ò ní dá padà lófo yóò sì ń tàn fẹ́ fún ọ náà ni sábàbí yìí tó bẹ pẹ̀lú ẹ̀ yóò tún wá máa kọ́ lọ́n pé ya Rabb ya Rabb Rabbi Rabbi Rabbi Rabbi ọ ń bẹ nínú àwọn orúkọ Allah tẹ́kítì yẹn bá fi pé àdúrà máa gbà náà torí ẹni níparí Suratu Al Imran. ibi tó lọ́n sọ pé inna fi khalqi samawati wal ardi wa ikhtilafi الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا ربنا ربنا معنا إن ولا فاستجاب لهم ربنا ọlọ́run dá wọn lóhùn lẹ́ẹ̀kan náà ni fáwọ tààkì dídákẹ́ wọn ta ìdákẹ́ lọ́lọ́run dá ìrẹ́ làwọn olùmọ̀ sọ pé ẹni tí bá ń fẹ́ kádùn wọn gbà tẹ́ ń bá ń pe Allah ẹ máa sọ pé Rabbi Rabbi Rabbi Rabbana Rabbana Rabbana nítorí pé ọ̀kan nínú orúkọ ọlọ́run ilé ìjọ pé tí wọn bá fi pé Allah ìmà dáhùn náà torí ẹ̀ làwọn olùmọ̀ nípa tẹ̀síìrì ń sọ pé tí ọba bẹ́ẹ̀ náà rọ́bàdà rọ́bàdà rọ́bàdà rọ́bàdà rọ́bàdà tó bá fi pé márùn àbà nítorí wọn fẹ́ wọn lọ́wọ́ dọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan náà látara àyà yìí wọn ti mú wa tó a rí pé ìgbà òun bẹlọ ń bẹlọ pẹ̀lú rọpì rọpì rọpì rọpì síbẹ̀síbẹ̀ wọn ni wọn ní gbàdúrà rẹ torí ti ń jẹ haramu ń ti mu haramu ń tọwọ sọrùn haramu haramu náà wọn fi tọ dàgbà dínà gbígbàdúrà so eléyìí túmọ̀ sí ìgbà tó náà fẹ́ tọrọ ó pọ̀ lọ́hùn pẹ̀lú orúkọ tó náà ń tó yẹ kí tó má ti fi pè é ọgbà náà qala rabbi anzirni ila yawmi yub'athun wọ́n ní ìrọ̀ olúwa ẹlẹ́dàá mi wọ́n ṣẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ lẹ lébẹ̀lì orí ibùmá lórí ni ó gbóná fẹlifẹli nígbà yẹn ìgbà náà lọ́wọ́ aṣáájú àti rabbi anzirni ìrọ̀ olúwa mi lọ́ mi lára mọ́ pa mi mọ́ gbẹ̀mí mi. mi ila yawmi yub'athun títí dijọ́ gbẹ̀ndàkìyà ọ̀rẹ́ innaka minal munzarin ọlọ́ọ̀ni ọ̀nbẹ́nu ẹni tá a lọ́la nítorí ẹni wọ́n sọ pé àwọn àmọ́bitọ́ lọ́wọ́ ti gbàdúrà orúkọ àwọn akọrin yóò rí náà àwọn kẹfẹ́rí náà ń sàdúrà ń gbà àlọ́ ga olórí ikú wọn nu jahannam lè má mú wọn gán bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ gbà kí wọ́n nìkan ìyàlẹ́nu pọ̀ torí ìdí eléyìí báyìí kákìí sára tàbá fẹ́ ṣàdúà ká máa pọ́ lọ́n pẹ̀lú rọ́bà tọ́ ẹni tí ń bẹ lórí ìrìn àjò tó bá bẹ lọ ọlọ́run àbọ̀ gbàdúrà ẹ sáàtì má tọrọ ní ọ̀dà pé ìyàwó tí mo fẹ́ gbà mọ́ ọkọ rẹ̀ lọ́wọ́ ọlọ́run ṣe rọrùn <laughs> olè tó fẹ́ já ọ ah, ọlọ́run yóò ṣe sí o ọlọ́run ìgbàlú àwọn àdúrà bá ilé ìjẹba. ودعوة الوالدين على ولدهما ẹlẹ́kẹta èpè tóbi méjèèjì bá ṣe fọ́mọ wọn da'awatun ala àdúrà kó bàjẹ́ àdúrà kó burú àdúrà kó tà tí bàbá àti ìyá tó bá ṣe fọmọ wọn yóò bà náà torí ẹ̀ ló ti jẹ́ pé níbí ó yẹ ká fura ní àárín àwa Yorùbá òbí sọmọ àfẹnitọ́lọ̀ ń sànù wọn yìí sábà ṣàdúrà fọmọ àwọn bí èpè tọmọ bá ṣẹ̀wọ̀n wọn yìí sábà ṣàdúrà fọmọ wọn bí èpè kódà tó ọmọ bá fẹ́ ṣe dictionary àwọn èpè tí bàbá òun ti ṣẹ́ fóun rí láyé tí màmá òun ti ṣẹ́ fóun rí láyé gbanagbana ń tẹlómi. pàtàkì dùgbọ́n àwọn màmá màmá màmá mi irú bí sẹ́ ń wọn èpè fọ́mọ rẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọpẹ́ nìkan lọ́npọ́lọ́ wọn máa gbà á náà. ọmọ mi ọba ti kó láyé tipẹ́ ayé ọmọ mi ọba ti dàrú tipẹ́ tó nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa kìí ṣe gbogbo àwọn ìpè táǹsẹ̀ náà nígbà fún alẹ́ kan náà kò jẹ́ ká má là ṣèyàn gbọ́dọ̀ máa ṣépè fọmọ yọ gbà náà ẹlòmíì torí pé ọmọ ṣe nǹkan kan inú ti kọjá wọn wá tó kalẹ̀ bá ń fẹ́ ká yẹ ọ́ dàrú. sọjọ́ tí àwọn ọlọ́mọ táwọn bá rọ́mọ tínú tí wọ́n ń dùn inú ò lè rọ́mọ tí ọkàn rẹ̀ ọmọ bàjẹ́ àwọn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìtìtẹ́ rí ti ń ṣe bí ṣe ń ṣe ká èpè òbí nì òkè sẹ́yìn bí makẹ́lì bá tọmọ jẹ́ ni tẹ́ bí makẹ́lì sálẹ̀ pè ní àdúrà nìyẹn ọmọ ti fọmọ ọmọ tó ṣe ń tà ń fẹ́ á ṣàdúrà ọmọ tuntun ṣe ń tà àdúrà náà láti fún un nítorí pé kò sí bọ́rọ̀ ọmọ ṣe lè jẹ́ tá a lè mọ́bẹ àbádà àbí sísọ tá a lè gé dànù kúrò lára wa ọmọ rẹ náà wọn máa pè é ọmọ tí fi ṣe ti ń dùn ọ lónìí wọn náà ní ọ padà ó dùn mọ́ ọ lọ́la gẹ́gẹ́ bó ti sọ pé ìpè rẹ tó o bá ṣe fọ́mọ yóò ṣẹ náà ni bẹ́ẹ̀ náà làdùà nítorí tó bá yẹ pé ìpè tó o bá ṣe fún ọmọ yóò ṣẹ náà ni ajẹ́ pé àdúrà yóò ṣẹ ní wàràǹṣe ṣàgán tóbi bá ṣe fọmọ rẹ̀ torí àdúrà ní ká máa ṣe fáwọn ọmọ wa ká máa ṣe pè fáwọn ọmọ wa torí pé èpè táyìn bá ṣe fọmọ tó bá mú ẹ̀yin náà jẹ̀mbẹ tẹ bá ní kò ní dáa fún ọ kò bá sì dáa fún ọmọ náà. ẹ̀yin wá wà ń kó ẹni tí ń bùkátà kọ́ mọ́ sàmì nínú kò ní dáa fún ọ ní kó rí ọmọ dàrú nínú kò ní dáa fún ọ ní kọ́ mọ́ táwọ́ náà nínú kò ní dáa fún ọ ní kọ́ mọ́ dáwọ́ lé náà kọ́wé kọ́ má rí nínú kò ní ra àbí kó ra ga kó àbí kó tiẹ̀ má dòná kó má gbèsè wá àbí kó yẹ kó gbèsè tó má gbé wá yóò tún jẹ gbèsè tó jù lọ torí wọn sàn ní bàtẹ jẹ náà so nítorí délé kò ní dá fún ọ léde Yorùbá ó ti fẹ̀ jù bàtú báyà ọpọlọ tí àtàgbọ yìí rẹ sí Yorùbá kúrú àwọn àwọn pé kò ní rí ṣe láyé nù pé kò ní dá ah, kò ní dá fún ọ fẹ̀ ju gbogbo nọ́ńsẹ̀nsì lọ àárẹ̀ ló ṣe láéláé sàmàgbẹ́nu kò ní dá fún ọ náà tọ́ sórí de eléyìí tí inú bá wá ń bí yorùbá wọn ò ní jẹ́ kéèpé wọn tún máa lórí kò ní dáa fún ọ wọn máa wí ni wọn máa tó ni láwọn ìpè kanṣukanṣu wọn tún wá gbé kọjá tiẹ̀ náà lórí àrọ́mọdọ́mọ ọmọ kúkú ṣe bẹ́ẹ̀ fún ọ àfi tèmi bá ṣe bẹ́ẹ̀ fáwọn òbí tèmi ó sá líǹkì gbogbo ẹ̀ pọ̀ ọmọ yìí wá túbà àwọn èèyàn mú wá wọn á bá bẹ̀bẹ̀ bàbá elépè ìyá elépè gbogbo ìta ti tẹnu sẹ bó láti kó jẹ báyìí ẹ fún ẹ̀bẹ̀ tẹ wá bẹ yìí mo yáàpè rẹ hmm, àwọn bàbá wa wọn ò mọ̀ pé bàbá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ <laughs> wọn ní tá a bá jẹ kọ àádárí ewé ni ewé lẹkọ ewé lewé nu wọn ní so. <laughs> so o tún lè gbé ẹ eh, wípé bàbá pọ̀ tó bọ́ ọmọ wí àfòsífà mára ìpè yẹn bẹ́ o ìpè sì ń tẹ̀lẹ̀ ẹ̀yà bá fi ẹnu ara rẹ tó fi kó jẹ iṣẹ́ téèyàn wá ń láti kó ìpè jẹ ọmọ lè pè síṣẹ́ ọ ní máa yọ níbi credit credit credit credit. credit àfàǹjọ tó bá fẹ́ kó jẹ ó pò sùn wọn lọ ọmọ kọba aláàánú yọ gbogbo ìpè tí mo ṣe fún ọmọ mi báyìí inú ló bí mi ọlọ́run dákun bá yí àwọn nǹkan padà sádùá bá fi tún tọ́ máa ń ṣe alámàlí rẹ̀ mẹ́jọ ó dàrú ẹ̀dẹ́kùn sọ̀rọ̀ pé bàtí wọ́n ti ọkọ̀ hàn kékeré kékeré kékeré àtẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ sí ṣépè àbẹ ẹkọ ni amẹtọtọ bá kó ó rí i pé kò tún ní ma lórí dọkan o a máa ṣe títí tè fún wọn lọ ìpè tí mo ṣe fọmọ ẹ mẹjọ sí sókè á lọ sékò sí at the first place eléyìí pàtàkì pé ká sọ ẹnu wa kò sí sí tàbí ṣùgbọ́n àsìkò ká bẹ tó jẹ́ pé kò sí bẹ́yìn ó sì gbọ́n tó ọmọ pìyàn lẹ́nu gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe pin àwọn òbí wa lẹ́nu ìjọba pàápàá jùlọ àwọn ọkùnrin a àwọn dénjà nìyẹn àsìkò tó pin òbí rẹ lẹ́mìí o wàláhì tí òbí mi bá rí àdántòsí tí ọba fi bẹ orí ẹ yóò fi dá pàṣẹ ọ̀ndẹ̀ sí nítorí pé ntọ́ máa ń fojú òbí rí à èpè lásán òbí mi ó ti fi àdá tó dá pàṣẹ ọ̀la bàbá ní kéèyàn lọ báyìí ibi tó rí ilé wà nù tí wàá ní ibi tẹ́ ẹni lọ ní lọ o ibi tẹ́ mi lọ. ọjà kótó ètò ìjà bẹ̀. èmi àwọn àní jẹjú lẹ̀ kọ́ máa tèmi ọjà kótó sí bí ọmọ àtìyìn là ń wí o èmi náà ti dèèyàn tó dájú. fìtínà wà máa sọ so especially láti ìgbà tó ọmọ bá ti ń bẹ lọ́dún mẹ́tàlá lọ síwájú tí èdè àwọn eré ọdún méjìdínlógún. Si wàhálà ńlá ní fòbí most especially ọmọkùnrin àfi kéèyàn ọmọ ti bẹ lọ́run ọlọ́run bá ń ṣe àwọn ọmọ yìí rọ̀ ọlọ́run dákú má jẹ́ wọ́n sì ṣe ẹni tó sì wọ́n darí má jẹ́ wọ́n ṣe kóńgẹ́ rẹ̀ jẹ́ wọ́n máa gbọ́rọ̀ kí wọ́n máa ṣe dáadáa tẹ́rọ ní mà tó bá yẹ kọ́ lọ́n sànù rẹ̀ tó lọ́mọ tó màkà ń gbọ́rọ̀ ó ní mórí tó lọ́n ṣe fún ọ nígbà tó bá wọ àwọn ọmọ burúkú tó ti ya gara wa ìwọ gan alára gángbà mi ní ìsìtọ́ máa ń sọ̀rọ̀ bàbá rẹ̀ wá ń gbọ́ pé ah, ọmọ yóò gbọ́rọ̀ ní tí màá ti ṣe fún yóò yá lẹ́nu. àwọn ni kí ló ṣe fún náà. Ah, má ṣebí àyìn bàbá náà lẹni bàbá sọmọ nù kì í gbá. ní sọnù sí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀ sọmọ kó ṣe jù bẹ́ẹ̀ lọ. dadi bẹ́ẹ̀ ni èmi dadi ẹ <laughs> níbo làá sọ sí. bàbá náà ti ṣe sùúrù fún ọ tá a ti torí rẹ̀ tá a jẹ́wọ́ nígbà tí wọ́n ń pọ́ntì là tó fi wá padà dé yẹn dáadáa ní ìsìn wọn lọ ṣe sòwò ó dùn bí mà kọ̀rọ̀ọ̀rùn tọ̀mà kọ̀rọ̀ọ̀rùn tọ̀mà rárárárá ebi tẹ́ bá bí mà ní ìsìn ẹ̀ máa sọ ká ah, ẹ ọlọ́run fún mi lọ́mọ ká ẹ ọmọ bọ́ ọ ọmọ pín síìtì tó ọlọ́run kó jẹ́ ọmọ kó máa jẹ́ síìtì náà always hmm, kó má lọ́ọ́ di nǹkan míì so nítorí di eléyìí kò tó kíkẹ́ mọ gbọ́n kò tó kíkẹ́ mọ gáàdì ọmọ àdúà àdúà àdúà ni wọ́n máa ṣàdúà fáwọn ọmọ rẹ̀ ṣàdúà yẹn ọlọ́run máa fi gáàdì àwọn ọmọ ọmọ mi máa ń máa máa fẹ́ ṣìṣe àdúà ò ní jẹ́ kó ṣìṣe ọmọ mi máa fẹ́ kó sọ́wọ́ wọ́kọ́wọ́ àdúà ò ní jẹ́ kó kó sọ́wọ́ wọ́kọ́wọ́ àmọ́ bàbá ní alágẹ̀mọ́ bí máa rẹ̀ àìwá máa jó ó kù sọ́wọ́ ọmọ náà sọ pé ta lálágẹmọ ìwọ nu alágẹmọ nìwọ ìwọ gẹ́gẹ́ bí eégún tó eléyìí dọ́wọ́ wa àdúà àdúà àdúà tó eléyìí èpè tóbi bá ṣe fún ma yìí máa ṣe o ká má ṣe pé àwọn lárúbáwá tó fi dá yé wa ní ìsìn wọn ní àgbà tó dáa ọláàlú tí àwọn ọmọ wọn anything anything tọmọ wọn bá ṣe ó dà kó dá ọ̀rọ̀ kan máa sábà jáde lẹ́nu wa Allah yahdik Allah yahdik ay yahdika Allah sọlẹ́dì tí wọn ta máa ń sọ tó jẹ́ broken Arabic Allah yahdik ay yahdika Allah ọlọ́run fi ọmọ nà ọlọ́run fi ọmọ nà nígbà pé ọmọ òṣètò bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa yóò ti gba àwọn ìpè búta wíì àwọn sàmà sàdúà náà wọ́n sàmà sàdúà náà torí ẹ̀ ló ti jẹ́ pé bá wo fámìlì mẹ́wàá ó rí à kẹtó rẹ nìkan tí wọ́n máa sọ pé ọmọ ti sáńlé ọmọ kan bá sọ̀rọ̀ títí kò gbọ́rọ̀ ńlá orí à àti gbogbo orú àwọn ọ̀rọ̀ yẹn yìí máa padà lápa yìí máa padà lápa lára ọmọ ilé ìjọba lẹ́yìn rẹ̀ wọ́n á mú ẹgbàá wá mi wá so ẹ̀kọ́ tá a rí kọ́ mẹ́rin ni pé ká má nítorí pé ẹni tẹ́ ṣàbò sísí tí ọba ṣépè kò ní ṣàdùà tí a bá wà lórí ìrìn àjò ká mọ̀ pé ààyè gbígbé àdúrà mi ká lò dáadáa ká má lò lọ́nà tí ọ̀tọ̀ ká mọ̀ pé èpè òbí bá ṣẹ́ fọ́ ma yóò mọ ọmọ náà ni ká sọ ẹnu wa níbi ká fi ṣépè àbí sọ òdì ọ̀rọ̀ sọ́mọ wa àdúrà ló yẹ ká máa ṣe fún wa lọ́nà yòówù tó o bá gbàrò kò yẹ ká kó o débi pọ̀ wá mà ní ìsìn pé ọ̀tá rẹ lọ́mọ rẹ ọ̀tá rẹ lọ́mọ rẹ báwo ọmọ rẹ ò ní jọ́ta rẹ nítorí pé ọmọ rẹ yẹn ní láti pìlẹ̀ ìwọ náà ló ṣe sábàbí tó fi wáyé tó ìwọ náà lọ ń gáìdì rẹ bí mo ṣe fẹ́ kọ́ máa ṣe nìyí irú èèyàn tó mọ̀ fẹ́ kọ́ jẹ́ nù tó ó lè fẹ́ yí wọ́n mọ́ ọlọ́run torí pé ìwọ nìkan kọ́ lọ́n gáìdì ẹ̀ nílé ayé tá a wà lónìí àwọn èèyàn tó ń gáìdì èèyàn pọ̀ ẹni tó ń gáìdì èèyàn lọ bí tó dáa ẹni tó ń gáìdì èèyàn lọ síbi tí ò dáa so èèyàn kan ni wọ́n jẹ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún gbèdé tí ń gáìdì ọmọ rẹ̀ táwọn ẹni tí ń gáìdì ẹ lọ síbi kọ́ bàjẹ́ bá pọ̀ jù ọ lọ wọ́n bàjẹ́ jẹ́ náà àmọ́ tó wá ké bí wọ́n ṣe ń tún ṣe lọ́gbọ̀ọ̀rọ̀ èèyàn náà pẹ̀lú rẹ̀ máa bọ̀ tún ṣe níbikíbi tó bá ara rẹ̀ ọmọ padà dọ̀mọ tó dáa náà ṣe eléyìí ọjọ́ bá wọn. ìgbà wọn tó tẹ̀lé lẹ́yìn wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu oni sami'tu rasulullahi sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tí ìrànṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run kó máa bá ń sọ pé ما تكلم مولود من الناس في في مهد ọmọ kan ò sí tí wọ́n bí tó wà ní polóró ọmọ èèyàn kan ò sí tó ṣe pé ńgbà tó wà ní polóró lórí ìtẹ́ ọsọrọ rí ọmọ kan ò sí tó ṣe pé ńgbà wọ́n bí tó wà ní polóró lórí ìtẹ́ wọ́n máa ń sọ pé lórí ìtẹ́ láti fi ṣàpèjúwe pé kò tí ì lè dá dúró kò lè dá jókòó. akànfẹ́ yín rẹ̀ lélẹ̀ náà ni kí àwọn ọmọ kínkìnkín tá a ṣẹ̀ bí ọmọ òjọ́ ọmọ oṣù kan títí ọmọ bíi oṣù mẹ́rin ẹ̀yìn náà ni ọmọ fi lélẹ̀ ẹ̀yìn náà ọmọ fi lélẹ̀ lẹ́yìn rẹ̀ láàmú ọpẹ́ agbẹjọ́kọ̀ ọmọ oṣù mẹ́rin tó máa jókòó ẹjọ́ àmọ́ tó máa ń sọpọ́ wà lórí ìtẹ́ ìyẹn ní tí ẹ̀ sì so ẹnìkan sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tó wà ní polóró lórí ìtẹ́ àyàfà nàbì Ìsá ọmọ Maryam aleyhi masalam anabi Ìsá ọmọ Maryam ọlọ́wọ́n bá fi ọ̀nà tó gbà ṣẹ̀dá rẹ̀ sàmì àmì kínkínní kálíbà àmà bọ́lọ̀ ẹlẹ́dàá ti ṣe lágbára tó nítorí bí ọ̀rọ̀ rẹ̀ bó ti ṣe wá yà àwọn kan lẹ́nu débi pé wọn ò rí bí gbé sí ju fún pé lọ́lọ́ọ̀ lọ wọn ò rí bí gbé síjú kí wọ́n pè lọ́mọ ọlọ́run lọ wọn ò rí bí gbé síjú kí wọ́n pè ní mẹ́ta lọ́kan ọlọ́run lọ ọlọ́run ní gbogbo àmì tẹ wá rí ti ń yàn yín lẹ́nu yún kò sí nǹkan kan tó fi ju àmì bọ́lọ̀ ṣe dáadáa mà lọ. inna mathala Isa inda Allahi ka mathali Adam khalaqahu min turabin thumma qala lahu kun fayakun. dájú àpẹẹrẹ anabi Isa aleyhi salam. lọ́dọ̀ Allah bí àpẹẹrẹ anabi adam ni aleyhi salam tọ́lọ̀ wọn bá dá látàrí ìpẹ́ tọ́lọ̀ ń sì pa déyàn tó déyàn bẹ́ẹ̀ náà ni Ìsá tọ́lọ̀ dá látàrí obìnrin kò sọ́kùnrin tọ́lọ̀ sì pa déyàn ọba déyàn tọ́ Ìsá aleyhi salam nígbà tí wọ́n gbede ní polóró lórí ìtẹ́ ìyá rẹ̀ gbé wá báwọn èèyàn rẹ̀ kìí ṣe gbogbo wa fún wọn o ó gbé lọ́wọ́ ń kọjá lọ làwọn rí níbo lẹ ti rí ọmọ o ìwà arábìnrin níbo lẹ ti rọmọ bàbá rẹ̀ ṣèyàn abú ìyá rẹ̀ sì ṣe panṣágà bàbá rẹ̀ ṣèyàn abú ìyá rẹ̀ ṣe panṣágà anabi Isa aleyhi salam gbàtí ìyá sì ní ẹnáṣẹ ah, abiru eléyìí léèrè ṣé irú eléyìí náà máa bi léèrè lè dín ìyẹn kí tí wọ́n bá gbọ́n àwọn ọ̀gọ̀ ṣé irú eléyìí náà máa bi léèrè ẹbí kí <laughs> bí kẹ́rìkọ́ bá sọ pé kó lè wùlẹ́ ṣe ya kó wàá náwó sílẹ̀kùn pé lẹ̀kùn láti léèrè àbára rí ọ̀dà àti. so bẹ́ẹ̀ náà lọ́mọ rọ́lù kí lọ́mọ fẹ́ sùn ẹ̀yin ọmọ ẹ̀yọ ọjọ́ tọ́mọ ó ṣe ọmọ kọ́ọ̀dù kan yóò jọ ọdún kan lọ yóò kọ́ọ̀dù méjì gángba mi kó tó máa sọ̀rọ̀ wọn á ní ká ọmọ ọdún méjì tó wàá sọ إني عبد الله ẹrú ọlọ́run ni àtàní ẹ̀kìtà ọlọ́run fún mi tíra ẹkú palẹ̀ mọ́ ọjà alẹ́ ní nàbí yìí yóò ti sẹ́mi lánàá bí ẹkú palẹ̀ mọ́ sẹ́wọ̀n pé <laughs> lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn ń bọ̀ nígbà táwọn òní gbọ́ lọ́ngbọ́ anabi isa sọ̀rọ̀ láti kò sẹ́ni tí ń jiyàn fún anabi Ìsá sọ̀rọ̀ ńgbà tó wà rondo anabi sallallahu alaihi wasallam ní ẹnìkan tí wọ́n bẹ tó sì kejì òun náà ní sahibu Jurayj ani kan nínú Islam nínú àwọn nípa hadith kéésù ni sọ eléyìí ẹnìkan nínú àwọn lásìkò lásìkò àwọn ẹni tó ti síwájú wa tọ́jẹ́ yahudi ibùnú jùrẹ́jì ti wá kúmọ̀ mùsùlùmí ni olùmọ̀lá sọ́hìbù jùrẹ́jì ẹni jùrẹ́jì ìyẹn ni pé ọmọ rondo ọmọ rondo tí ọ̀rọ̀ dùn àti jùrẹ́jì pọ̀ bóòlù tí wàá ṣẹlẹ̀ wọ́n ní ilé ànábì bóòlù ti ṣẹlẹ̀ sọ fún wa tá a lẹ́ni jùrẹ́jì yẹn ni pé gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ìtàn àwọn èèyàn máa fẹ́ gbọ́ kódà kó sáà lọ irọ́ báwo wá ni tọrọ bá wá jẹ́ pẹ̀lú ànábì ni ó ti jáde kó lè jẹ́ nǹkan kan àfòdodo ó gbogbo èèyàn láti gbọ́ wọ́n fẹ́ẹ́ fi kún tó ti wà lórí wọn nù àti màtà ànábì Ìsá ẹtún lọ́mọ míì náà tún sọ̀rọ̀ kékeré ẹjẹ́ àmà anabi sallallahu alayhi wa sallam Jurayj tẹrí yẹn kana rajulan rahiban ó jẹ́ ẹnìkan nínú àwọn sẹsẹsẹsìn fi sawma'atin lah ní ilé ìjọsìn kan tó jẹ́ tiẹ̀ tó dá dúró gedegbe torí àwọn Yahudi kálukú máa ń ilé rondo rondo rondo yọ àlọ wọn sì máa ṣe sórí òkè ga. kálukọ́ lọ gan sínú rẹ̀ yóò máa ṣàdúrà tiẹ̀ yóò máa ṣẹ̀sìn rẹ̀ ńbẹ̀. Ibn Jurayj ọjọ́ sẹ̀sìnsẹ̀sìn kan tọ́jẹ́ Yahudi tó máa ń bẹ ní àyè ìjọsìn rẹ̀ ní gbogbo ìgbà. dáradára kan òun ajẹ́kù máa ń da màálù yẹ́wì ìlà ẹ̀sìnlẹ̀ sọ̀màẹ́tìlì tó bá daran lọ daran bọ̀ yìí máa padà bàbọ̀ sí abẹ́ ibi tí ilé ìjọsìn Jurayj wà torí pé wọn máa ń sábà kọ́ ilé ìjọsìn sókè ìsàlẹ̀ ibi ilé ìjọsìn jùrẹ́jù wà lòun máa fi ló máa ń fàbọ̀ sí ńgbà tó bá dẹran lọ tó dé wa kanat imra'atun min ahli al-qarya takhtalifu ila arábìnrin kan wá wà nínú àwọn aráàlú yàn tó ṣe pé òun máa yọ wá bá darandaran láti wá jẹ́ pé wọ́n jọ ní sàní panṣágà gbèrè zìnnà tẹ̀sí ma kété nǹkan bá ti súnmọ́ nǹkan àbí òye eh, kí ó lè mí máa kí ó kí ó máa máa kọ́ àwọn ọ̀daràn kan sì ń dáràn lẹ́bàá lé rẹ̀ so àwọn kan máa gbé tó bá kékeré rẹ̀ bá wúlò àwọn aṣẹ́wó tí ń kó kankan aṣẹ́wó bá wò tó àwọn aṣẹ́wó tí wọ́n ń bẹ tòsí eh, ọ̀dọ̀ rẹ̀ ṣẹ́fẹ́ ń lò wọ́n à ń lò wọ́n báwọn nígbà tí wọ́n yẹ sọ́sẹ́ ẹ̀fọ́ sọ. báyìí aṣẹ́wó yẹn ó máa ń yọ wá bá darandaran فأتت أمه يوما فقالت يا جريج وابا جريج جوكا جريج سنبني إبتيتي ما سس يا رواني يا جريج يا جريج nígbà tí jùrẹ́jù ń ṣe sọ̀láàtì lọ́wọ́ sọ̀láàtì tiwọn tí wọ́n ń ṣe nínú ẹ̀sìn Yahudi wọn. فقال في نفسه jùrẹ́jù wa sọ nínú ọkàn rẹ̀ nígbà tí ń ṣe sọláàtì yẹn lọ pé ummi wa sọláàtì láàrin ìyá mi àti sọláàtì mi owó ní kí n kí n kọbi ara sí ṣé kí n lọ dáyà mi lóhùn kí n pa sọláàtì tì mí àbí kí n máa bá sọláàtì lọ kí n pààyà mi nǹkan yẹn wá sí lọ́kàn lọ́ba rí i pé sọláàtì ló yẹ kó wọn máa bá lọ ẹ̀sìn lòún ṣe ìyá ń tiẹ̀ tẹ̀sí mọ̀ pé kìí ṣe pé ìyá rí òun bẹ lókè tí wọ́n pé ìyá rí pé ń ṣe sọ láti lọ́ni ìyá náà bá dẹ́kun à ń pariwo rẹ̀ ìyá bá tún kígbe lẹ́ẹ̀kejì ó tún sọ nínú ẹ̀mí rẹ̀ pé ó ń mí wọ́n sọ lẹ́ẹ̀sì ṣé kí n lọ bá ìyá kí n pa sọ láti tì ní àbí kí n bá sọ láti lọ kí n pa ìyá tì ó tún rí lẹ́ẹ̀kejì pé sọ láti ní máa bá lọ darí ìyá tó pè lẹ́ẹ̀kẹta jù rẹ́ jù ó tún ní ó ń wa salati láàrin ìyá mi àti salati ó sàtún rí i pé kó wọn máa bá salati ń lọ ni falamma lam yujibha nígbà tí ìyá rí i pé kò dáhùn tẹ́sí máa èpè <laughs> tá à ń sọ náà èpè tá à ń sọ nígbà tí ìyá ti rí i pé kò dáhùn ẹ kò tí ì rántí ọjọ́ òkúnlẹ̀ <laughs> kò burú sẹ́mo fi ọ̀ dáhùn ọmọ òṣèlú ẹ̀fọ́ ìyá bá rí pé kò dáhùn qalat la amataka Allahu ya Jurayj hatta tanzura fi wajhil mumisat ọlọ́run ní gbẹ̀mí rẹ títí tó fi wojú àwọn aṣẹ́wó torí pé ẹ̀sìn tó ń ṣe pẹ̀lú bí tó lọ páàkì ara rẹ̀ sí níbi títí ń yẹn ọsọ ojú rẹ̀ ọsọ etí rẹ̀ ọsọ ẹnu rẹ̀ ọsọ abẹ́ rẹ̀ gbogbo ránu gbogbo rédíò gbogbo rádaràdá kò sí ṣùgbọ́n ẹ rántí pé kò sáyìíká rẹ̀ pé yé kò tó pé ya ibi tẹ́mi ń gbé nìyẹn ní tó bá rí kọ́ láyìíká níjọ́ tí aburú bá dé yóò kọ́ ọ lọ tó bá yẹ fẹ́ sọ àyíká irú darandaran tó wá di darandaran kò ní jẹ́ kó wọ́n máa rọ́ràn ilé ọlọ́run fẹ̀ tọba ti ní kparanu sí má wá síbi má nítorí jọ tí aburú kan bá ṣẹlẹ̀ wọ́n padà sí ran rẹ̀ mọ́ torí tòsí ọ̀dọ̀ ọ̀hún ló ti ń dáràn yìí kò tí àríran nígbà nìkan ṣe kankan bẹ̀ nítorí ẹ̀sìn tí sá ṣe yìí ìyá wa ṣépè fún ẹ̀mí mo pè ọ́ lọ́ọ̀dá kò burú o ọlọ́run ní pé ẹ̀mí rẹ títí tó fi wojú àwọn aṣẹ́wó tó ẹ̀yìn àwọn akékeré ń bẹ̀rẹ̀ ọlọ́run mọ iye aṣẹ́wó tẹ̀ ti wojú ẹ̀ lónìí sá so <laughs> nítorí àwọn tí ń rìn òwò tí ń sì dì í lẹ́nu kí lọ́ọ́ fẹ́ pè wọ́n under dictionary wọ́n lẹ́sìn wọn tí bá ṣẹ́wó náà ni wọ́n tí wọ́n bá rówó sẹ́ wọ́n sẹ́ nǹkan mi. tọ́ eléyìí jẹ́ máa ń ìyá bá lọ kọ̀dá ìyá lóhùn tí ìyá fi lọ. wọ́n bá gbé obìnrin tí máa lọ bá darandaran wọ́n bá gbé wá bọ́ba tọmọtọmọ kó ti bímọ wọn ṣe òfìdọmọ kọkọ lẹmí màn onítalẹni tí òbí ma fún torí ọlọpọ tọ kọkọ lẹtìmí jùrọ ìjù bàbá jùrọ ìjù ni jùrọ ìjù sẹsìn sẹsìn ah, eh, ayé di nǹkan ó ní bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá sọ pé ọmọ àwọn ọ̀daràn kan wà tó pé àwọn wá bí wọ́n ṣe kó bọ̀ ni. tọ́ ọ̀parí ọba wa béèrè tẹ́sí mọ́ pé hmm, tí wọ́n bá jẹ́ ni ọlọ́run tó bá pẹ́ sìn lọ́ba mójútó tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bíbẹ láyé rẹ̀ o ó ti há àwọn èèyàn púpọ̀ lọ́rùn irú ọba nǹkan yóò tún máa wò pé irú ilé àkókò máa ń wá sí nílẹ̀ wàhálà rẹ̀ tiẹ̀ ti pọ̀ jù darí ẹ ọgbẹ kìnìkà kìnìkà ẹ gbọ́ bó ti bèrè ó ní àfọ́ àìbò ètò ní ilé ìjọsìn àbí talomi jùrẹ́jù òpé méjì bàbá náà ní very good ó ní bẹ́ẹ̀ ni ọba méjì kò o kò béèrè ń tọ́sẹ̀ ní ẹ lọ rẹ kẹ pẹ̀lú rẹ. àyàn bá káàkì wọn káàdà ó di ilé rẹ̀ láti sa aláàkè títí ó fi wó ilé ìjọsìn rẹ̀ tó faja'alu yadahu ila unuqihi bihabl wọn wá so wọn wá gbé wá bọba ẹ béèrè nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ọwọ́ pé màláìka ló wá fẹjọ́ rẹ̀ sùn so wọ́n sì ti mú un wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wó gbogbo nǹkan rẹ̀ wọ́n tún mú un náà wọ́n so márùn wọ́n so wọ́ rẹ̀ márùn tó ń mọ nǹkó lè kọ̀ bẹ́ẹ̀ wọ́n wá mú un lọ. fọmúrọ̀ bí kí wá gbé gbọ́dọ̀ àwọn aṣẹ́wó wọ́n gbé dé ga àwọn aṣẹ́wó fọ̀rọ̀ ahùn jùrẹ́jù wá rí àwọn aṣẹ́wó ní ga wọn katabassam ó tún rẹ́rìn músẹ́ ẹ̀rí padà wò ẹni tó yẹ pé fẹsifẹsi ni ọsẹsì débi pé kò gbọdọ̀ rógùn ọwọ́ atún wá jẹ́ pé ọwọ́ abọ́ sí ga àwọn aṣẹ́wó ń gba àwọn mú lọ ó tún rí wọn ó tún rẹ́rìn lọ <laughs> àwọn aṣẹ́wó lọ dá báyìí <laughs> subhanallah wa hunna yanzurna ilayhi fi an-nas àwọn aṣẹ́wó náà wò láàrin àwọn èèyàn eléyìí regular customer ni ẹ mọ̀ kójú tó fi wúra wọn tó náà rẹ́ rìn yà ah, ok ìbọ̀kan nu yín náà ni ó fẹ́ ṣe ó fẹ́ ṣàkóbá ni ọba ọwa ni kí ni oríṣi tí eléyìí fi kàn án lẹ́sùn tàbí jùlọ ìjẹ ẹnitẹ ti gbẹ́jọ́ lẹ́nu rẹ̀ tẹtí lọ wọlé ìjọsìn ẹnitẹ ti gbẹ́jọ́ lẹ́nu rẹ̀ tẹtí délókùn mọ́ ọwọ́ rẹ̀ mọ́rùn ó wá ní kí ni ẹ̀sùn tó fi kàn mí o ó ní ọ́fíìsì kan wípé ọmọ tó ń gbé lọ ìwọ ló ń bí fún ìyẹn ni pé tó dáràn kan bá fẹ́ dáràn gbà mí wọ́n máa wá láti dáràn tòsí ọ̀dọ̀ ẹ̀yìn tá ì ṣe irú ìwà àbàjẹ́ torí kí wọ́n lè bá kó bá yín tó ó ní ọmọ tó gbé lọ́yìí ó ní ìwọ ló ń bí fún un jùrẹ́jù pẹ̀lú gbogbo fọkànbalẹ̀ ó ní ìwọ ìwọ ń sọ pé èmi ló bímọ fún òní bẹ́ẹ̀ ni tó ti fẹ́ máa parọ́ ni ó fi wá wájú ọba nísìn. sẹ́fà pé ìdí ọba sọ nù yóò rò pé bóyá òun rọrọ̀ sọ tán ọ̀hán jùrẹ́jù wa ni ẹyin náà hàn sọ pé gbàngbọ́mọ ọmọ tó bí fún mi gbàgbé wọn bá gbọ́mọ fún un ọmọ lọ wà lẹ́sẹ̀ rẹ̀ o ọmọ tó bí o ó níbo lọmọ náà wà wọn lọ ló gbé sẹ́sẹ̀ o jùlọ ìjọ akọjú sọmọ wọn ni mọ abó náà ni bàbá rẹ̀ ẹ ká lọ pé ṣé ọkùnrin yìí ṣé o sì ti rán mẹ́ta ta bàbá tiẹ̀ tọ kọkọl ọmọ náà bá dáhùn oní rọ́ọ̀cìl bọ́kọ̀r bàbá tí ń da màálù la ilaha illallah ó sojú gbogbo ara yìí tánà fífi ní ẹnì kejì tó sọ̀rọ̀ nígbà tó wà lórí ìtẹ́ ń polóró ó ń lẹ́ da màálù fúlàní tí da màálù bàbá tó ọba ní ẹ̀rí bá ti tọ́ gbò báyìí àgbẹ́jọ́ à ń lọ wọlé àgbẹ́jọ́ à ń di ẹni ẹlẹ́ni sẹ́kẹsẹkẹ ọwọ́ rẹ̀ mọ́rùn. ànájà àlùsọ̀wò màá tẹ̀kẹ̀ mi dàhà ilé ìjọsìn rẹ̀ dáa ti wọ̀ ọ̀hún ṣé ọgbà kábọ̀ fi góòlù ká tó fi tún kọ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o jùrọ̀ ìjì ni rárá ó ní wọ́n da mẹ́fẹ́fọ́ jábọ̀ fi fàdákà ká tún kọ́ kàn án lálẹ́ ó ní rárá. قال فما نجعلها ó ní ọ̀dà kí ni ká fi bọ́ ọ̀tún kọ́ قال ردوها كما كانت ó ní irú nǹkan ẹ̀wọ́ náà ní ká ẹ̀tún kọ́ tọ́lẹ́sì ni mò ń ṣe kì í sẹ̀sì irú nǹkan náà ní kọ́ kí ló mú rìn músẹ́ ọbọ bá mi torí agbọ́pá tún ilé ìjọsìn rẹ kọ́ sẹ́wọ̀n kí ló wá pé bíi justice náà tún wà kése pé tún kọ́ lásán ẹ sanwó má bínú fún mi nítorí pé kí náà ṣẹ̀ṣẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ kọ́kọ́ wo nígbà kọ̀kọ́ ẹsẹ̀ wo ni mo tún ṣẹ̀ṣẹ̀ fi dèmí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ mọ́ so lẹ́yìn náà bẹ́ẹ̀ sì wá fi àbùkù kàn mí hùn ẹ wá gbé mi sórí ẹsìn àbórí ìbáka àwọn akiri gbogbo òlu ọba náà tẹ̀lé gbogbo àti ọ̀tẹ̀lé nu ìpè ẹ̀dá kan máa bá ń bẹ́ o mọ sẹ́ o lórí mọ kàn lábùkù tí ọ̀lẹ́tọ̀ sí o kọ́ lọ́ forí jì mí o àbùkù tó kàn ọ́ ẹ wà ara iyì tó jùlọ fún àmọ́ tó ẹ mọ̀ pé ilé ayé náà wọ́n ní ọba náà tún ṣèṣe ọkùnrin kékeré ọkọ lẹ́nu wọ́n á ní nǹkan kan tó ṣe pé mi nìkan ni mo mà ní. ó ní kí nìkan náà ó lè pè tí ìyá mi ṣe fún mi ló mú mi torí ìyá sọ pé ọlọ́run ò ní pọ́ títí tó fi wojú àwọn aṣẹ́wó tó gbàgbà ń gbé mi bọ̀ èmi dá pé ìránṣẹ́wó ìránṣẹ́wó ní nǹkan kan rí tó ó wá ti déédéé ibi táṣẹ́wó wà èmi náà ni mo wá rẹ́rìn-ín músẹ́ torí pé mo wo pé áà. Ah, èpè yá sẹ nítorí mú mi rẹ́rìn ìbáṣẹ wo bá wá rẹ́rìn òní ẹbí léèrè kí lọ́pọ̀ àwọn náà lẹ́rìn o àmì mi ẹ̀rí tí mo rí ni pé ah, èpè yá ó sẹ ntọ́fà nù tọ́ eléyìí jẹ́ ẹgbàá wáyé kókó nǹkan tó fà tí imaamu bukhari adéfìyín náà wọ́n jẹ́ hadith sahih hadith yìí ẹjọ́ kan nínú àwọn ahadith ètí imaamu Tirmidhi àbí ẹjẹ́ hadith tó ṣe pé Sheikhul Albani tó ṣe pé hadithun sahih nítòfà tí Bukhari fi gbé wá bì òun náà lè pè tí yàtọ̀ kí a lè bá a sọ́ra wa sẹ́mu kí a bẹ́ẹ̀ da'watu al-walidayn lọ́bọ̀sì irú ń bá tọrọ fọ́mọ yín gẹ́lẹ́ yín ọ̀sẹ̀ ẹnìkan sọ wípé ikú tí wọn mọ yóò kú o kò ní lójú orí yóò kú wọn ò ní rí òkú rẹ̀ ẹgbẹ́ tó ní òkú ẹrúkú rẹ̀ là ń gbẹ́lẹ̀ là ń gbé sísàárì ìyá nì ẹnu ìyá ó ti ṣépè fọmọ lókè tó wá sábẹ àlọwà ṣe fọmọ nǹkan bí pẹ̀lú òkú Ọlọ́run láyé yìí ó ń ṣe nǹkan àgùn tó ṣe pé ayé ò tí ì mọrú rẹ̀ wọ́n sì gbà lọ́wọ́ rẹ̀ gbogbo ayé ọgbà wọn máa lò ó ọwọ́ àtẹni tó lókìkí tí ò ní parí láéláé wọlé òrìṣì torí rẹ̀ wọ́n náà wọwọ ṣebí wọ́n náà lọ sékò tó ọmọ rẹ̀ pàlàrú ló ṣe ọmọ sì ń sàlárù gáràjì kò yẹ nìkan kan lẹ́nu ìwọ ló ń sékò ìfọmọ ló ní ẹrú àwọn yòókù rẹ̀ lọ ló ṣe ẹrú àwọn yòókù rẹ̀ kìí ṣe pé ẹnu mi ẹnu àbọ̀tẹ́ irọ́ burúkú tí yorùbá ọmọ paka ọwọ́ kó ti jóbi ọmọ tó bá ṣàdúrà àwọn ọlọ́wọ́ gbà náà ni tó bá ṣe dáadáa bó ta ìdá ọlọ́wọ́ gbà náà ni tó bá ṣépè fọmọ tó okùnrin tí wọn náà gbé gbà lọ́dọ̀ lọ lódodo ọmọ ṣe ọ ṣépè lọ yẹ kó fún ọmọ ọ̀sẹ̀ ọ wàláhì òbí mi wà tọmọ ọ̀sẹ̀ tó ṣépè tọmọ ọmọ sọ pé àwọn ọmọ táwọn lè ṣe fóbi àwọn ẹbí ẹnìkan ti ń pè ó ní kò sí nǹkan náà láyé táwọn lè ṣe fóbi àwọn bàbá àwọn tí ó ṣàdùà ìpè náà àwọn òṣìṣẹ́ jìnnà sí nítorí pé ń bùkátà ràn lọ́wọ́ ń gbogbo gbà ẹsẹ̀ jìnnà sí o torí ọ̀sẹ̀kọ̀sẹ̀ àdúrà sànjẹ̀ pè lọ èpè eléyìí sì máa tẹ̀lé òun sì ń lójú ọ̀nà àti wọ̀tàrí tọ́lọ̀ ń bá kádàrá pẹ́mi tí yẹn gùn ó sì kújọ kan ó kù méjì ó mẹ́ta fẹ́yìn ẹ mẹ́jọ fi èpè tiẹ̀ da ọ̀wọ́ ọjọ́ tó kù fún yín rò ẹ jìnnà sí i èpè níbi tó wá burú sí ni kíkọ ẹsẹ̀ dìgbà tó ń bá ń gbọ́ tó ń bá ṣe ránṣẹ́ fún ọ kákóbì rẹ náà lọ ṣe ránṣẹ́ fún ọ yóò mọ ọ náà ni bí ọmọ mi sá lọ lóyìnbó òbí ti fèpè ránṣẹ́ sí ọkọjá DHL pé wọ́n lọ ohunkóhun tó máa bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́ dàrú ọmọ ń ṣe interview tí wọ́n fi promote ẹ̀ tó náà sí rò pé inṣàlá tí wọ́n bá ti promote mi báyìí wọ́n kọ́ gbé yòó wá wá ní gbogbo tó máa bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́ dàrú wọ́n sì ti bẹ̀rẹ̀ interview wọn pé ah you are so brilliant you are so this you are so that wọ́n pẹ́ pé i'm ah, sorry you are disqualified nígbà tí pé ìyá jálù bá ti but I don't know no no no gbogbo tá a is is unquestionable ó ti parí ó ti parí nù ìyóòfò ó kó bọ́mọ tó gbogbo orú nǹkan ṣẹlẹ̀ láì níyé nínú ilé ayé wa yìí ọmọ mi náà ni ọlọ́kọ́ kí òun ọmọ tó wá wò ọ̀fẹ́ gba masters degree ìjọ tó wá lọ́mọ ó dìfẹ́ǹdì tákàdá títí ń kọ bí ọdún mẹ́rin so ó ṣe déédéé pé jọ́nà nìyá ń ṣekú wọ́n sì ti pè yá láàárọ̀ ẹ bá ń ládùá òní náà lọ́jọ́ àbí òye ìyá ni kò burú kò burú ṣé kò burú nígbà ládùá wọ́n á rí kò burú àṣepè ló kú lọ́dọ̀ rẹ ti kó sẹ́ẹ̀kẹ́ tí ó ti ọ̀sẹ̀ fọmọ bí aago mélòó kan wọ́n máa bẹ̀rẹ̀ kínní náà tó bá láago báyìí gbàlẹ́ nìyá bẹ̀rẹ̀ sí fi àwọn méèlì ìpè burúkú rẹ ọbẹ̀ tó kù lórí àga pé ó sì dánwò gbogbo àwọn tó ń ṣèdánwò fún káwọn wò ń wò kú wò báyìí. tí ìbá ti pé àánú sí àwọn ọmọ áfíríkà ni wọn tó gbọ́ lárúbá lọ àwọn bá ní kọ́ káńsù wéyì àwọn òbí la ìwé tí mo ṣe wàhálà lórí èpè yóò fò ní èpè yóò fò nídìí pé kọ́ máa lu ẹyọ òfò kó náà ti wà láàrin yín bẹ́ẹ̀ ni láwòrán ẹyẹ kò nídìí ẹ̀ ọ̀wé pè ń lásán ẹ máa ṣàdúrà fáwọn ọmọ yín o ẹ má máa ṣépè fọmọ o yóò ṣẹkọ̀ ṣẹ àdúrà sàn tètè lọ ibi tá a dùn ní lónìí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa táwọn ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọ́n sì máa ń sọ wọ́n sì máa ń sẹ́ńd owó sí àwọn táwọn dẹ̀ ti fún un bẹ́ẹ̀ ọ̀nà àwọn dẹ̀ ti fi pépé ìbàrẹ̀ sọ̀ kọ́ńtì ìlú àwọn náà mà sí wípé ìjọkí làwọn lè ṣe sí àwọn owó táwọn gbà. gbogbo ní wọn ti san fún wọn wọn kò lọ fún wọn wọn kó àwọn owó wọn lọ fún wọn ẹ ń ṣe owó san fún mi iye tí a ti san fún mi ni káwọn aṣọ pé ẹ máa kó lọ àbọ̀ yín ìwà sí dàrẹ́kítọ̀ lásán ẹni tó níbi iṣẹ́ gàgà tó wọ́n jáde lápò rẹ̀ torí ní táàbà ni àlebùn yẹn náà. wọ́n ní pé àwọn ẹgbẹ́ nípa sọlá tó lè ṣọ́ọ̀kì ṣe pé ṣé dandan ni káwọn ṣe ìrántí yẹn ní ibi táwọn jókòó sí àwọn ní change position. nọ́ọ̀sìlà yẹn gbìyànjú sọ̀rọ̀ yẹn dípò pé dandan kan pé bì kan so ibi tó ti ṣe sọlá tó sọ̀kì ibẹ̀ náà lọ ga sí tó ń ti ń ṣe alkaar títí tó ń fi yọ tó gbéra sókè ibẹ̀ náà ló ti ṣe náfìlà rẹ̀ àwọn béèrè mi ò nítumọ̀ anabi sọlá àdìsọ́nà ni tó bá pé ibi tó ti ti sọlá àdìsọ́ ti ń ṣàlùkàr òkú ń bẹ́ẹ̀ òun fi yọ odidi ó ṣe náfìlà kí ni túmọ̀ pé tó ṣe mo tún lè ṣe tó bá jẹ́ bòmí so wọ́n tó fẹ́ ọlá tí ń bẹ fún nǹkan yìí wọ́n á kíkọ́ ò ní kú ń bẹ títí tó fi ṣe náfìlà yẹn nà. ó ní pé mọ́mí àwọn kristian ni àwọn dájọ́ mùsùlùmí táwọn bá ti lọ sílé báwọn kan lọ kí wọn wọ́n máa ń ṣe ìwà àbáwọn ní ìlànà tiwọn wọ́n lè máa ń pe orúkọ kìíní kan báyìí wípé ṣé àwọn ló máa ṣe àmì. náà ní sàmì àmì báwọn ẹnìkan ń ṣàdúrà fún ọ lórúkọ Jésù ẹnìkan ń ṣàdúrà fún ọ lórúkọ àwọn alálàálẹ̀ àwọn ẹnìkan ń ṣàdúrà fún ọ lórúkọ òsàlẹ̀ àwọn ọlọ́mọdé ọ̀gbọ́dọ̀ sàmì o tó bá ń sàmì torí pé àtẹni tó sàdùà àtẹni tó sàmì ní sàdùà tó bá fi lè sàmì lórí àdùà tí wọ́n fi ń pe gbólóhùn ẹ̀bọ lẹ́nu wọn náà ti ṣẹbọ sọlọ ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa tó sọ fún anabi musa aleyhi sẹlẹm àti anabi musa ń bẹ lọ anabi harun ń ṣe àmì ọlọ́ni ya musa qad ujibat da'watukuma wa musa àti gba àdúrà ẹ̀yin méjèèjì musa ní sàdùà harun náà kàn sí àmì ni torí ẹni tí ń ṣe àmì òun náà ń sàdùà gẹ́gẹ́ bí ẹni tí ń sàdùà náà. sẹ̀kọ́n sì ń bẹ́ẹ̀ fún gbogbo àwọn tó wọkọ̀ tí ń lọ bì kan ẹnìkan kàn kí àdúrà bá dì mọ́lẹ́nu mọ́tò wípé àwọn ti wá fa bàbá àwọn ti fa ẹ̀yìn wọ́n ti pè àwọn fa awakọ̀ yìí àwọn fà lé ọ lọ́wọ́ bàbá ẹ bá wà lórúkọ jésù àwọn fẹ́ ẹ̀jẹ̀ jésù àwọn fi pa gíláàsì mọ́tò àti gbogbo mọ́tò yìí ẹ̀ka dànù ni sọ̀rọ̀ àná ṣe àmì àmì àmì lórúkọ jésù ẹ ti ṣẹbọ sọlọ ẹ ti ṣẹbọ sọlọ náà. wọ́n ní pé àwọn àwọn fẹ́ ọkọ̀ àwọn ní ẹgbẹ́ ọkọ̀ àwọn ju àwọn lọ fún ọdún mẹ́rin ọkọ̀ àwọn fẹ́ àwọn jẹ́ ipò kejì ìyàwó kejì wọ́n lọ́kọ̀ àwọn máa ń tìtà àwọn bí àwọn jẹ́ àbúrò fún ìyàwó ni nítorí pé gbogbo àwọn aṣẹ́ ilé àwọn làwọn máa ń ṣe tó fi dórí pé àwọn ọmọ ẹ̀ àwọn náà máa ń kọ́ wọn ní classes gbígbé ẹ̀dọ̀ ṣé kínní yìí ṣé owó ṣe normal ni ni àgbẹ̀. ìyẹn náà jẹ́ jẹ́ pé ẹ máa gbé kápá wà lákọ̀ yín tẹ̀sí wá da lérú tó bá yẹ pọ̀ kọ́ báwa ń tòṣì tẹ́yìn náà báwa ń tòṣì ẹ̀jọ̀ gbé wa tó bá sì jẹ́ pé ìlú tó jìnnà lẹ́bá wa ẹ lọ gbé fólùmọ̀ nípa ẹ̀sìn Islam láwùjọ yín wọ́n bá yín sọ gẹ́gẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ torí rú àwọn béèrè báyìí nígbà tí ẹlòmíì tán bá dá lóhùn ó lè má gbọ́n tó àti lò bó ṣe tó àti bó ti ṣe yẹ yóò lò lọ́nà tí ó fi dá lérú pé ah àbí rẹ̀ ti tú mo ti béèrè lónìí wọ́n ti fi yé pé ìkànnì ọ́ torí bí eléyìí báyìí ní tó dáa jù náà ní pé bẹ́ẹ̀ ti ṣe wíwùn tó bá pé tòsí ibi ilẹ̀ bá wà so ẹ lè gbé wá ẹ sì lè má gbé wá bá wa ẹ gbé wá sí ṣẹríà so wọn bá yín dáa tó bá jẹ́ pé ìlú jìnnàjìnnà lẹ bá wà ẹ lọ gbé fáwọn olùmọ̀ nípa ẹ̀sìn tó bá wà nítòsí yín ẹ sọ fún wa wọn là yín lọ yẹ náà.